وكل دلالة في النار أكي بقوين يرقواني وريتو سيرة النبي صلى الله عليه وسلم ولقلهم السلام عليكم ورحمة الله وبركاته ní ìtẹ̀síwájú ìtàn ìgbésí ayé ànábì sallallahu alayhi wa sallam tí a ń bá lọ tí a bá gbàgbé pé ìtí a sọ̀rọ̀ lé lórí gbẹ̀yìn òun náà ni nípa Khadija bintu Khuwailid àti àwọn ọmọ rẹ̀ lọ́kùnrin àti lóbìnrin so awa ṣàdéhùn fúnra wa pé a sọ̀rọ̀ nípa àwọn azawaju nabi sallallahu alayhi wa sallam ummahatuna àwọn tó kù náà àwọn ìyàwó anabi tí wọ́n jẹ́ ìyá wa so ètò àwọn tó bímọ nù wọn àtàwọn tí kò bímọ nínú wọn so Khadija bintu Khuwailid radiyallahu anha òun náà ni ó bí ọ̀pọ̀lọpọ̀ ọmọ fún anabi sallallahu alayhi wa sallam ẹni tó tún bí ọmọ fún anabi sallallahu alayhi wa sallam ọ̀nà ni arábìnrin kan tí a ń pè mariyatu alqibtiya so arábìnrin ẹrú ni <coughs> ẹrú anabi sallallahu alayhi wa sallam ni ìkan nínú àwọn ẹrú tí anabi sallallahu alayhi wa sallam ti máa wọlé tọ̀ nínú àwọn ẹrú rẹ̀ ni ọ̀nà ni orúkọ rẹ̀ ń jẹ́ mariyatu alqibtiya ẹnì kejì inú àwọn ẹrú tí anabi sallallahu alayhi wa sallam máa wọlé tọ̀ ọ̀nà ni raihanatu bintu zaid so àmọ́ ìtafẹ́sọ̀ ìlérí òun náà ni Mariyatu al-Qibtiyya òun náà ni ẹrúbìnrin tó jẹ́ pé al-Muqawqis òun náà ni ọba kan nínú àwọn ọba àwọn tí wọ́n ṣe mùsùlùmí ni òun ló fi tọrẹ fún anabi sallallahu alayhi wa sallam so ó wá bí ọmọ kan ṣoṣo fún anabi sallallahu alayhi wa sallam tí orúkọ rẹ̀ ń jẹ́ Ibrahim tí anabi sallallahu alayhi wa sallam sọ ní orúkọ bàbá wa àgbà anabi ibrahim alayhi salam ìgbà tí ó bí ọmọ yìí fún anabi sallallahu alayhi wa sallam òun náà ní í ṣe ẹlẹ́ẹ̀keje nínú àwọn ọmọ anabi sallallahu alayhi wa sallam àbí ẹlẹ́ẹ̀kẹjọ nínú àwọn ọmọ anabi sallallahu alayhi wa sallam so àwọn méje ní ti Khadija nínú àwọn ọmọ Khadija a rí obìnrin mẹ́rin a rí ọkùnrin a rí Abdullah a rí al naam ari ari ibrahim so àwọn anabi sallallahu alayhi wa sallam so me àwọn anabi sallallahu alayhi wa sallam méje náà ni wọn ibrahim ni ó jẹ ẹlẹ́kẹ̀jẹ naam so ah, ibrahim yìí òun ni wọ́n bí fún anabi sallallahu alayhi wa sallam tí anabi kéde fún àwọn sọ̀hábà ní àárọ̀ ọjọ́ kejì wípé wọ́n bí ma fún mi lánàá o wasammaytuhu bismi abi ibrahim pé mo wá sọ ní orúkọ bàbá mi Ibrahim so eléyìí ibẹ̀ láti rí súnà ipe tí yẹn bá bímọ èèyàn lè sọ ní orúkọ gbàrà nígbà tí yẹn bá bí kí yẹn tẹ̀ mọ́ dúró di ọjọ́ keje so eléyìí ní súnà nabi sallallahu alayhi wa sallam náà ni ó wà Ibrahim yìí ó wà nù àwọn anabi sallallahu alayhi wa sallam tí wọ́n kú ní kékeré so Ibrahim yìí ó kú ní Madina lójú ayé anabi sallallahu alayhi wa sallam ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n abọ́jọ́ kejìdínlọ́gbọ̀n ìtàmì sọ pé ọjọ́ kejìdínlọ́gbọ̀n ní inú oṣù shawwal ní ọdún kẹwàá lẹ́yìn hijra so ìgbà tí ibrahim kú yìí anabi sallallahu alayhi wa sallam anabi sunkún anabi banújẹ́ anabi banújẹ́ níbi pé àwọn sàhábà àwọn òkú ah anabi wa banújẹ́ tó báyìí so anabi sallallahu alayhi wa sallam ó wá sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé innal ayna tadma pé ojú ojú máa dá mi wal qalba yahzan ọkàn sì máa pa mi ọkàn máa banújẹ́ wala naqulu illa ma yurdi rabbana ó ní a sì ní wí nǹkan kan àyàfi tí nǹkan kan ò ní jáde lẹ́nu wa àyàfi nǹkan tí ó yọ Allah subhanahu wa ta'ala nínú wa inna li firaqika ya Ibrahim la mahzunun anabi wa ni àmọ́ o òpìyà tó dé bá wa tó wà láàrin wa àti Ibrahim yìí lamahzunun ó bà wá ní jẹ́pọ̀ ajẹ́ni tí inú rẹ̀ ń bàjẹ́ so eléyìí súnà kan ní sura nabi sallallahu alayhi wa sallam tá a tún lè kẹ́kọ̀ọ́ mbẹ́ ipe bí èèyàn bá kú fún ni inú yà máa bàjẹ́ omi a máa jáde lójú ẹni so àmọ́ tí inú yà bá wá bàjẹ́ tí omi bá jáde lójú ẹni yìí èèyàn gbọ́dọ̀ sọ nǹkan kan tí ò dáa èèyàn gbọ́dọ̀ wí tí ó bí Allah subhanahu wa ta'ala nù èèyàn sì gbọ́dọ̀ sọ tí ó takò ipe èèyàn gba kádàrá tí Allah subhanahu wa ta'ala tí ó kọ léèyàn lórí nínú àwọn tó tún kù nínú àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam àwọn náà látún sọ fúnra ní sókè nítorí pé kò sẹ́ni tó kò sí tó tóbi ma fún ànábì sallallahu alaihi wasallam ma nínú àwọn ìyàwó rẹ̀ tó kù nínú àwọn ìyàwó ànábì òun náà ni saudatu bintu zama'a saudatu bintu zama'a yìí tazawajaha rasulullah sallallahu alaihi wasallam fi shawwal sanata ashara min an ànábì sallallahu alaihi wasallam ó fẹ́ sauda yìí ó fẹ́ ní ọdún ẹlẹ́ẹ̀kẹwàá tí wọ́n ti gbé tán gbé anabi sallallahu alayhi wa sallam dìde nínú oṣù shawwal lẹ́yìn ìgbà tí khadija kú tán ìgbà tí khadija kú tán bí ọjọ́ mélòó kan so anabi sallallahu alayhi wa sallam ó fẹ́ ó yìí so sauda yìí ó kọ́kọ́ fẹ́ ọmọ umu ọmọ amu anabi sallallahu alayhi wa sallam tí orúkọ rẹ̀ ń jẹ́ asakran bun eh, amu tí uh, ọmọ amú títí ẹ̀ gan Sauda yìí ó fẹ́ ọmọ amú rẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Sakran bùnà amú famata anha wa kú so lẹ́yìn ìgbà tó wá kú yìí òun náà nàbí sallallahu alayhi wa sallam wá fẹ́ so eléyìí a rí pé anabi sallallahu alayhi wa sallam kò fẹ́yàwó kankan lé Khadija bintu Khuwaili nígbà tí Khadija fi wà láyé anabi ò fẹ́yàwó lẹ́yìn ìgbà tí àyàfi lẹ́yìn ìgbà tí Khadija tó kú ló wá fẹ́ uh, Sauda so Sauda ló kọ́kọ́ fẹ́ síwájú kó tó tún fẹ́yàwó mi lẹ́yìn ìgbà anabi sallallahu alayhi wa sallam kú uh, nínú àwọn ìyàwó anabi bákan nínú wọn náà ni aishatu bintu abibak radiyallahu anhuma wọn náà ni aisha ìyàwó ọmọ abubakar radiyallahu anhuma so aisha yìí wọn náà ni obìnrin tí anabi sallallahu alayhi wa sallam tí ó fẹ́ràn jù nítorí pé aisha yìí anabi fẹ́ ní bikru anabi fẹ́ oní ọmọge ni gbogbo àwọn ìyàwó tó kù tánàbí sallallahu alayhi wa sallam fẹ́ bẹ̀rẹ̀ torí Khadija níbi tó parí sí kò sí tí kò ti lọ ilé ọkọ kan tẹ́lẹ̀ tí ò ti lọ kọrí tẹ́lẹ̀ àmọ́ Aisha ń anabi sallallahu alayhi wa anabi fẹ́ ní ọlọ́mọge ni so tazawajaha anabi sallallahu alayhi wa sallam fẹ́ fi shawwal nínú oṣù shawwal sanata ihda ashurata min an-nubuwwa ní ọdún kọkànlá lẹ́yìn gbàtà anabi di òjíṣẹ́ ẹ rí i pé a sọ pé anabi sallallahu alayhi wa sallam ó fẹ́ sauda ní ọdún kẹwàá ọdún kọkànlá rẹ̀ ó náà ló fẹ́ aisha radiyallahu anha lẹ́yìn ìgbà tó fẹ́ sauda ní ọdún kan wa qabla al-hijra bi sanatayn anabi fẹ́ aisha radiyallahu anha síwájú hijra bí ọdún méjì àti bí oṣù márùn-ún tazawajaha wa hiya bintu sitti sinin ó fi ìtọ́fin rẹ̀ fún wa pé anabi sallallahu alayhi wa sallam fẹ́ aisha radiyallahu anha aisha wà ní ọmọ ọdún mẹ́fà nígbà tí anabi sallallahu alayhi wa sallam fi fẹ́ wa bana biha fi shawwal ba'da al anabi sallallahu alayhi wa sallam wa wọlé tọ́ ní inú oṣù shawwal bákan náà lẹ́yìn bàtà níbi ṣe hijira tán ní lẹ́yìn hijira ní oṣù méje lẹ́yìn ìgbà táwọn sallallahu alaihi wasallam ṣe hijira wàhíyà bíntu tíṣà ìsìnín nígbà táwọn sọ yìí aisha radiyallahu anha ó ti di ọmọ ọdún mẹ́sàn-án ẹ̀rí pé ọdún mẹ́fà là níbi fẹ́ so ọdún kẹ ìgbà tó dọmọ ọdún mẹ́sàn-án lẹ́yìn ọdún mẹ́ta ọ̀nà ànábì sallallahu alaihi wasallam tó ní àjọṣepọ̀ pẹ̀lú ẹ̀rọ tó wọlé tọ̀ wa kanat bikran wa lam yatazawwaj bikran ghayraha so ó jẹ́ ó jẹ́ ọlọ́mọge nígbà yẹn tí ò mọkùnrin rí tó anabi sallallahu alayhi wa sallam òfin obìnrin kan tí ò mọkùnrin rí àyàfi aisha yìí wa kanat ahabba al-khalqi ilay aisha yìí wá jẹ́ níta anabi sallallahu alayhi wa sallam fẹ́ràn jù gbogbo ẹ̀dá wà afqaha nisa'i al-umma ó sì jẹ́ ẹni tí ń fi ma àgbọ́yé ìmọ̀ furuha ìmọ̀ àgbọ́yé ẹ̀sìn nínú àlùmọ̀ inú àwọn obìnrin wà alamahunna ala al-itlaq bàbá wa ní ká wo gbogbo àwọn obìnrin ní àlùmọ̀ yìí kò ti ìmọ̀ rẹ̀ tó ìmọ̀ Aisha radiyallahu anha so òun ìyàwó ẹlẹ́kejì anabi sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ pọ̀ nípa aisha tó jẹ́ pé àwọn olùkọ́ ìtàn wọ́n ní àkọọ́lẹ̀ tó pọ̀ dáadáa nípa aisha nípa ìmá rẹ̀ nípa ìbálòpọ̀ rẹ̀ pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam àti nípa bí àwọn sọ̀hábà ridwanullahi alayhim bí wọ́n sì máa wá béèrè nǹkan nípa ọ̀rọ̀ ẹ̀sìn lọ́dọ̀ aisha radiyallahu anha so eléyìí ká bá tún ní ká máa sọ̀rọ̀ nípa ìlẹ́kùnrẹ́rẹ́ so eléyìí àyè ọjọ́ mi ni tí pé tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ nípa aisha lásán so àyè ọjọ́ gbọ́rọ́ ni tí wọ́n fi sọ̀rọ̀ nípa rẹ̀ nítorí àwọn àkọọ́lẹ̀ tó pọ̀ lóríṣiríṣi tó wà nípa rẹ̀ ànábì fẹ́ràn rẹ̀ ju gbogbo àwọn ìyàwó tó kù lọ alal itlaq àwọn bá nàbí sallallahu alaihi wasallam ti wá fẹ́ràn rẹ̀ yìí ànábì àmọ́ ṣe déédéé láàrin wọn aisha náà radiyallahu anha òun náà ló fún wa ó ní ànábì sallallahu alaihi wasallam tá ànábì bá pín nǹkan tán láàrin àwọn ìyàwó rẹ̀ yíwa ní allahumma hadha qasami fima amlik wala ta'khudhni fima la aw fala eh, talumanni fima la amlik fima tamlik wala amlik aw kama qal ó ní anabi sallallahu alayhi wa sallam tó bá pín nǹkan tán anabi ó máa wá sọ pé èrè ọba mi ìpín tí ìpín tèmi rèé wò níbi tí mo ti lágbára àti tánàbí bá pín jíjẹ mímu fún wa yóò ṣe é ní déédéé yóò wá sọ pé èrè allah subhanahu wa ta'ala má bí mi o má mú mi níbi tí mo ti lágbára tó ikú ọ̀lọ́ lágbára kí lànà bí gbà lérò òun náà ní níbi ọkàn níbi ìfẹ́ ọkàn so anabi fẹ́ràn aisha ju àwọn ìyàwó yòókù lọ àmọ́ síbẹ̀síbẹ̀ náà anabi àwọn ṣe déédéé nígbà tó bá fẹ́ ṣe ẹ tó bá fẹ́ pín nǹkan fún wọn tó bá fẹ́ ṣe ẹ̀tọ́ wọn fún wọn so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni nínú àwọn ìyàwó anabi sallallahu alayhi wa sallam ẹ rí pé aisha yìí radiyallahu anha هنا ني عمر الخليفة الأول أبو بكر رضي الله عنه سو جا ناني الخليفة الثاني تيجي عمر بن الخطاب هنا أن النبي صلى الله عليه وسلم نتي النبي صلى الله عليه وسلم في عمر فون سو أما تي النبي صلى تي عمر في فون النبي صلى الله عليه وسلم سو كتواني أما تي عمر في فون النبي صلى الله عليه وسلم هنا ني حفصة هنا ني حفصة بنت عمر بن الخطاب رضي الله عنهما هنا حفصة وما عمر بن الخطاب aṣọ ọmọ Umar bin al-Khattab yìí uh, òun náà ti kọ́kọ́ <clears throat> òun náà ti kọ́kọ́ uh, ó ti lọ́kọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kọ́ra ọkọ tó fẹ́ orúkọ rẹ̀ ń jẹ́ Khunais bin Hudhafa as-Sahmi so uh, nígbà tí ọkọ rẹ̀ kú so lẹ́yìn ìgbà tó ọkọ rẹ̀ kú tán òun náà ni anabi sallallahu alayhi wa sallam anabi tó wá fẹ́ síwájú ká anabi tó fẹ́ àkọọ́lẹ̀ ó fi yé wa pé Umar bin al-Khattab ó fi lọ Abubakar Abubakar Ọlọ́run ò ní bùkátà sí so látara pé kí ó ń fura pé àdúrà pé anabi sallallahu alayhi wa sallam ó ní bùkátà sí ó fi lọ Umar ó fi lọ Usman Usman náà kò ní bùkátà sí so lẹ́yìn ìgbà ọ̀nà anabi sallallahu alayhi wa sallam lànàbí wa fẹ́ fatazawajaha rasulillah sallallahu alayhi wa sallam sanata anabi sallallahu alayhi wa sallam anabi wa fẹ́ ní ọdún ọdún ẹlẹ́ẹ̀kẹta ẹtì bá wọn lẹ́yìn hijira wọn náà ni anabi sallallahu alayhi wa sallam anabi tó wá fẹ́ hafsa yìí radiyallahu anha. naam nínú àwọn ìyàwó anabi sallallahu alayhi wa sallam níbi ìka tó lọ a rí pé àwọn àwọn khulafa mẹ́rẹ̀ẹ̀rin lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam gbogbo wọn náà amẹ́rẹ̀ẹ̀rin wọn ní àjọṣepọ̀ ìjánà láàrin wọn pẹ̀lú anabi sallallahu alayhi wa èyí tó fọmọ rẹ̀ fún anabi ń bẹnu wọn gẹ́gẹ́ bí abubakar gẹ́gẹ́ bí umar radiyallahu anhuma èyí tí anabi sallallahu alayhi wa sallam tó sì fi ọmọ tiẹ̀ fún ń bẹ́ẹ̀ nù wọn gẹ́gẹ́ bí Uthman ibn Affan àti Ali ibn Abi Talib radiyallahu anhuma so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nínú àwọn ìyàwó anabi sallallahu alayhi wa sallam òun náà ni Zainab bintu Khuzaima òun náà ni arábìnrin kan tí a ń pè ní Zainab ọmọ Khuzaima Zainab ọmọ Khuzaima yìí nínú àwọn àwọn ọmọdé ọmọ Bani Hilal ibn Amir ibn Sa'sa'a òun náà ló so àkọọ́lẹ̀ fi yí wa pé kanat tusamma umul masakin pé Zainab bintu Khuzaimah yìí òun náà ni wọ́n máa ń pè ní ìyá àwọn aláìní umul masakin li rahmatiha iyahum wa riqatiha alayhim nítorí pé ìmọ̀ ń sàánú àwọn aláìní nísìnyí máa ń ṣe ìmọ̀ ń ṣẹ̀dẹ̀ fún wọn dáadáa kanat tahta Abdullahi ibn Jahsh ó wà lábẹ́ ẹni tó jọ́kọ rẹ̀ tẹ́lẹ̀ òun náà ni Abdullahi ibn Jahsh فاستشهد سواء بلا ابن جاشي فاستشهد في أهد إن باغن أهد هنا لكو لكو شهيدي فتزوجها رسول الله صلى الله عليه وسلم سو لينا النبي صلى الله عليه وسلم لو في آه، النبي في سو آه، ماتت ني ودك النبي في صلى الله عليه وسلم سنة أربعة النبي في ني ودن لكني لين هجرة سو النبي في ماتت بعد الزواج بشهرين أو ثلاثة أشهر سو لين ودا النبي في كوبا كوبا Ah, bí oṣù méjì àbí bí oṣù mẹ́ta òun náà ni òun náà padà kú so òun náà wà nínú àwọn ìyàwó anabi sallallahu alayhi wa sallam inú ah, àwọn ìyàwó anabi sallallahu alayhi wa sallam òun náà ni ummu salama ah, hindu bintu abi umayya inú àwọn ìyàwó anabi sallallahu alayhi wa sallam òun náà ni ummu salama wà so ó gbajúmọ̀ gan pẹ̀lú orúkọ ummu salama ummu salama àmọ́ orúkọ rẹ̀ gangan òun náà ni hindu bintu abi umayya kanat abi salama ó jẹ́ ó wà ní ó jẹ́ ọkọ fún abu salama famata anha fi jumada al-akhir sanata arba badal hijra ó wá kú abu salama yìí ó kú ní ọdún kẹrin lẹ́yìn hijra fatazawajaha rasulullah sallallahu alayhi wa sallam fi shawwal bi nafsi sana ní inú ọdún tí ọkọ rẹ̀ kú yìí ona la nabi sallallahu alaihi wasallam fẹ́ nínú oṣù nínú oṣù shawali so umu salama yìí ó ní nígbà tí ọkọ òun abu salama anabi sallallahu alayhi wa sallam anabi ń kọ́ wọn ládùúgbà pé kó o máa tọrọ Allah subhanahu wa ta'ala pé allahumma ajirni fi musibati pé Allah subhanahu wa ta'ala musa dúró tì mí ibi musiba tó ṣẹlẹ̀ sí mi wa akhlif li khayran minha kó wá fi tó lóore kó fi rọ́pò so Umu Salama yìí gbà tí máa ń ṣàdúrà yìí àlọ́kàn tiẹ̀ tó máa ń rò lọ́kàn rẹ̀ pé sóun lè rẹ̀ mi mọ́ tó tún lóore bíi tani bíi Abu Salama sóun lè rẹ́ nìkan mọ́ ní ọkùnrin tí ó wà lóore fóun bí Abu Salama yìí sọ ìsàmọ́ sàdúrà yìí títí tí Allah subhanahu wa ta'ala fi jogún anabi sallallahu alayhi wa sallam fún tó jẹ́ pé anabi náà ló lóore jù nínú gbogbo àwọn ẹ̀dá so nínú àwọn ìyàwó anabi sallallahu alayhi wa sallam òun náà ni Zainab bintu Jahash بن رباب من بني أسد بن خزيمة so ona ni Zainab bintu Jahash a rí i pé tá a bá wò nísìn Zainab ti di ẹlẹ́ẹ̀kejì báyìí nínú àwọn ìyàwó anabi sallallahu alayhi wa sallam zainab bintu khuzaima òun lálàkọ́kọ́ zainab bintu jahash òun náà ní ẹlẹ́ẹ̀kejì wàhíyà bintu amati rasulillahi sallallahu alayhi wa sallam so zainab bintu jahash ọmọ amma anabi sallallahu ọmọ ẹ̀gbọ́n bàbá anabi sallallahu alayhi wa sallam ní obìnrin ní ọmọ ẹ̀gbọ́n bàbá anabi lóbìnrin wàkíyànà tí a zaid bin harisa so ẹni tó jọkọ rẹ̀ tẹ́lẹ̀ òun náà ní zaid ọmọ harisa زيد بن حارثة الذي كان يعتبر ابنا للنبي صلى الله عليه وسلم فطلق زيد آه، زيد بن حارثة أروني آه، فخديجة بنت قويلد àti khadija tó ń tó kọ̀wé ìlú wa fi tọrọ fún anabi sallallahu alayhi wa sallam anabi wa bọ́kùn ẹ̀rú lọ́rùn rẹ̀ anabi wa fẹ́ràn rẹ̀ débi pé kọ́dà gbogbo àwọn èèyàn wọ́n máa ń pè ní zaidu zaidu bin muhammad wọ́n máa ń pè ní zaidu ọmọ muhammad wọ́n máa ń pè bẹ́ẹ̀ tó kó gbajúmọ̀ bẹ́ẹ̀ dáadáa so ìyàwó rẹ̀ wá ní zainab bintu jahashi so látara pé wọ́n máa ń pè bẹ́ẹ̀ allah subhanahu wa ta'ala ó mú ìdájọ́ jáde fún wa ipe inú alukur'ani pé a máa pè bẹ́ẹ̀ máa wò ud'uhum li abaihim wa aqsatu inda allah ó ní ẹ máa fi bàbá wọn pè wọn ni yàrá gbogbo èèyàn láyè yìí bàbá rẹ̀ ni ẹ má fi pè ẹ má fi bàbá oníbàbá ẹ má fi pè ọmọ ọlọ́mọ so eléyìí ìdájọ́ yìí wá àyà ìsọ̀kalẹ̀ látàrí Zaid bin Haritha so òun náà ni ìdájọ́ yìí ló fi sọ̀kalẹ̀ inú ìdájọ́ tó tún ń wá látara ọ̀rọ̀ Zaid òun náà ni fífẹ́ tí anabi sallallahu alayhi wa sallam tí anabi fẹ́ Zaid bintu Zainab bintu Jahash òun náà ni pé àwọn èèyàn ń wò pé ẹni tó jọmọ anabi sallallahu alayhi wa sallam òun náà ni anabi sallallahu alayhi wa sallam wá fẹ́ ìyàwó rẹ̀ tó dẹ̀ jẹ́ pé eléyìí kìí ṣe ìwọ nínú islam kìí sọmọ anabi kìí ṣe family kìí ṣe ìran rẹ̀ so látara bẹ́ẹ̀ ìyàwó rẹ̀ ó ní anabi <clears throat> lẹ́tọ̀ọ́ sí ìyàwó ẹ̀ láti fẹ́ so látara bẹ́ẹ̀ ó náà anabi sallallahu alayhi wa sallam ni ó fi fẹ́ so àyà yìí ó clear ó clear rẹ̀ fún wa nínú alukur'an ìpè orúkọ bàbá ọmọ ó náà ni a máa fi pe ọmọ so fa anzalallahu ta'ala yukhatibu rasulallahi sallallahu alayhi wa sallam so zayd eh, zayd bin harithi ó ngbà tó kọ obìnrin ilẹ̀ so ìgbà tí ìjà máa ń ṣe láàrin wọn ni màá wá bá anabi sallallahu alayhi wa sallam anabi ọmọ sọ fún pé bẹ̀rù allah subhanahu wa ta'ala amsik alayka zawjak pé fọwọ́ mú ìyàwó rẹ̀ dáadáa bẹ̀rù allah subhanahu wa ta'ala àmọ́ allah subhanahu wa ta'ala ti ń sọ sí anabi ń sọ fún anabi pé ìwọ ló padà fi ọmọ yìí ní àyà fi sọ pé wọ́n tó fèèfè nafsika mọ́láhùn mọ̀bíyà pé ó ti mà sínú ẹ̀mí ara rẹ̀ tẹ́lẹ̀ tí Allah subhanahu wa ta'ala ti fi yíò tó tí òun fi pamọ́ sínú ọkàn rẹ̀ tó pé Allah subhanahu wa ta'ala yóò ṣe kíni yóò padà gbé jáde Allah subhanahu wa ta'ala padà wá gbé aya yìí so kí ni Allah subhanahu wa ta'ala sọ ń bẹ̀ pé falamma qada zaidun minha wataran zawajnakaha so nígbà tí zaid ah, bun haritha nígbà tí ó parí ah, ntí Allah subhanahu wa ta'ala kádàrá pé yóò wà láàrin wọn tó parí ẹ̀yà tí wọ́n kọ̀ra wọn lẹ̀ zawajnakaha àwa fi fún ìyànàbí sallallahu alayhi wa sallam so ah, látara eléyìí òun náà ni aya fi wá sọ̀kalẹ̀ aya ká pé ká fọmọ ọlọ́mọ káfíńtà bó ní bàbá pé ọmọ ọlọ́mọ òun náà láyà wọn fi sọ̀kalẹ̀ pé ẹ má fi dá wàhálà lẹ̀ torí pé tẹ́ ẹ bá ti ń fi ọmọ ọlọ́mọ pé àbó ń bàbá tí ó bá padà wá lọlẹ̀ yíyá tó fi bàbá bàbá òun bá fẹ́ fẹ́yàwó ẹnìyẹn lọ́jọ́ iwájú àmọ́ wá ní ó fẹ́yàwó ọmọ rẹ̀ tí èsì sọmọ rẹ̀ so eléyìí kò sí nínú sharia islam kò sí nílànà nabi sallallahu alayhi wa sallam so tazawajaha rasulullah sallallahu alayhi wa sallam fi dhulqaada anabi sallallahu alayhi wa sallam fẹ́ zainab bintu jashi nínú oṣù dhulqaada sanata khamsi min alhijra ní ọdún karùn-ún lẹ́yìn hijra so gẹ́gẹ́ bí àsìkò wa lórí zainab bintu jashi kúnà láti bá dubai tó bá díjọ́ mẹ́jọ pẹ̀lú ọ̀dà allah subhanahu wa ta'ala a tún sọ̀rọ̀ nínú nípa àwọn ìyàwó anabi sallallahu alayhi wa sallam tí so a sì sọ fúnra wa kí ni ibi tó fà tá a fi ń ka méjì mẹ́ta mẹ́rin márùn-ún nínú ìyàwó anabi sallallahu alayhi wa sallam tó lè jẹ́ pé a ti rófin nínú islam pé o ìwọ̀rọ̀ fẹ́ ìyàwó ju mẹ́rin lọ a fọ́sọ̀ àlàyé rẹ̀ lórí rẹ̀ pé kí ló fà á jẹ́ anabi sallallahu alayhi wa sallam tá anabi fẹ́ ju tó ju ìyàwó mẹ́rin lọ abi allah subhanahu wa ta'ala kún sàṣẹ àlékún àgbóyè ẹ̀sìn rẹ̀ fún wa innahu waliyu dhalika wal qadir alayhi hadha wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam subhanaka allahumma wa bihamdika ashhadu